أعوذ بكلمات الله التامة من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله والحمد لله والصلاة والسلام على حبيبه محمد رسول الله وعلى آله وصحبه أهل الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọba allah ìkẹ́ àti ìgẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba fi ẹ̀sìn fi rán pé kí ó wá ju ayé fún gbogbo wa lẹ́yìn ọpẹ́ àti àsọlá àkí àwọn bàbá wa àwọn alhaji wa èyí tọ́lọ́run ọba ń lò léyìí tí ààyè yìí fi ń fún ìsìn ọlọ́run ẹ̀sìn ìmọ̀ ọlọ́run ìmọ̀lẹ̀ nípa ẹ̀sìn islam táyé náà ń fún abẹ́ ọlọ́run ọba ọba àlekè ọlá náà abẹ́ ọba tí ó sírú ẹ̀ abẹ́ ọba alágbára kọ́lọ́run má jẹ́ kí àtúbọ̀tán wọn àti àlámọ̀rí wọn ọlọ́run má jẹ́ ó dàrú láéláé kọ́lọ́run jẹ́ kí ayé ó mọ̀ rọrùn fún wọn kínú sáré ó rọrùn kí gbangba àlùkìyà ó mọ̀ rọrùn kọ́lọ́run bá fún wọn ní àlàáfíà kó jogún ọ̀pọ̀lọpọ̀ oore oore oore tí wọn ò lérò ọlọ́run kó bá kó tiwọn ọlá àánú ọlọ́run láì jẹ́ kan ṣòtì ọba Allah lẹ́yìn àwọn stars àwọn dọ́kítọ́rù wa èyí tí ọlọ́run ọba lò tẹ́ẹ̀ fi ń láǹfààní láti lè máa jẹ́ kí ètò náà fi ń tẹ̀léra wọn tí fi ń jọra wọn báyìí ọlọ́run mọ́ kúrò ẹ̀mí wọn ọlọ́run kó bá wa lékun dáadáa wọn kọ́lọ́run kó bá wa lékun karamọ́ wọn ọlá àánú ọlọ́run la ìjẹkànṣọ ọlọ́run náà. gẹ́gẹ́ bí àlàyé àti ọ̀rọ̀ èyí tá à ń ṣe bọ̀ nípa alqada walqadar ìyẹn ni kádàrà èyí tọ́lọ́run bá kọ fún èmi àti ẹ̀ àti jẹ́ kó wa pé èyí tá a mọ̀ sí alqadar òun náà ni nǹkan tí ọlọ́run bá kọ láti láéláé tọ́lọ́run ti kọ sínú Lawhul Mahfuz ti ń bẹ́ẹ̀ pé yóò ṣèmi àti ẹ̀ èyí tọ́lọ́run bá kà kọ́lẹ̀ àti gbogbo òṣèṣì wa tọ́lọ́run bá kọ́lẹ̀ wal qada òun náà ni wíwá sí ìmúṣẹ èyí tí nǹkan tọ́lọ́run bá kọ́lẹ̀ tí ó di nǹkan tí ó wá sí ìmúṣẹ lọ́pọ̀lọpọ̀ àlàyé àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ni àti sọ́mbẹ̀wọ̀n níbi tá a ti nìṣó ní àsìkò yìí lábẹ́ al-qada ìyẹn ni kádàrà nínú ìgbàgbọ́ sí kádàrà tọ́lọ́run ọba mi dáàtì mọ̀ nìṣó ní àsìkò yìí òun náà ni pé lórí gbogbo àwọn àlàyé tá a ti ṣe lórí pé ọ̀rọ̀ yẹn ni ká nígbàgbọ́ sí kádàrà ká mọ̀ pé ọlọ́run ọba ni ọba tí yóò ti mọ̀ gbogbo nǹkan kó tó di pé yóò ṣẹlẹ̀ láti láéláé lọ́lọ́run ti mọ̀ nípa ẹ̀ ọlọ́run sì kàkọ́lẹ̀ gbogbo ẹ̀ òun ló sì lápá ló ní kápá àti mú wá sí ìmúṣẹ bákan náà ọlọ́run ọba lọ́ba tó kọ tó dá gbogbo nǹkan tí ń bẹ àtẹ́yí tá a mọ̀ pé ń bẹ àtẹ́yí tá a mọ̀ pé ń bẹ ọlọ́run bàbá àlékè ọlá ni ọba tó dá ìkíní kejì wọn. bákan náà eh, ajẹkọyé wa lórí ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa pé àwọn àǹfààní tí ń bẹ ń bi kéèyàn ó ní ká gbàgbọ́ sí kádàrà tọ́lọ́hún nínú àǹfààní tí ń bẹ ń bẹ òun náà ní pẹ̀rú ẹni bẹ́ẹ̀ yóò lè máa yóò lè dúró ti tọ́lọ́hún yóò lè máa ṣiṣẹ́ bó ṣe yẹ yóò gbọ́n kan tó bá ṣẹlẹ̀ yóò máa pàtọ́dọ̀ ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti kà nínú àwọn àǹfààní èyí tí ń bẹ nínú pé kẹ́dà ó nígbàgbọ́ òdodo sí kádàrà tọ́lọ́hún níbi táàtì mọ̀ nìṣó insha a sọ fún wa tẹ́lẹ̀ náà pé kádàrà ìtọ́lọ́wọ̀n ọba kọ ọlọ́run kì í kọ aburú kì í sí jẹ́ káburú ó ṣẹlẹ̀ síyàn ó lè wá ṣẹlẹ̀ sáwà kárí ìsàburú ẹ̀ ń torí pé àmọ́ ní mùmíní tó jẹ́ mùmíní òdodo lẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí kò ní rí ìsàburú yóò mọ̀ pé dáadáa ni torí pé dáadáa lọ́lọ́run fẹ́ fẹ́ wa ọlọ́run fẹ́ aburú ọlọ́run kò fẹ́ aburú fẹ́ wa. níbi dáàtì máa nìṣó ẹni mo ṣe sọ òun náà ni pé àdúrà ibi ìtẹ̀síwájú àdúrà ṣáà máa ṣe ń jì kádàrà àbí àdúrà ìṣèǹjì kádàrá bẹ́ẹ̀ ni tá a bá sọ pé àdúà òun ni anabi sallallahu alayhi wa sallam oṣù ọlọ́run ni la yaruddu al-qada illa ad-du'a oṣù ọlọ́run ni nǹkan kan kì í ṣèǹjì kì í ṣèǹjì nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ àyàfi kí ni àyàfi àdúrà oṣù ọlọ́run wa ni wala yazidu fil umri illa al nǹkan tí máa ń jẹ́ kí ẹ̀mí ó gùn láyé òun ni kéèyàn ó máa ṣe dáadáa bí yàn bá ń ṣe dáadáa ẹ̀mí ogun alhadith fi sahih fi sunan imam tirmidhi oríṣi ọlọ́run sallallahu alayhi wa sallam àdúrà èyí tí a ní máa ń ṣe ń jí nǹkan tọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ kádà àtọ́lọ́run ọba kọ sínú láwùjọ màfó nǹkan kì í ṣe ń jìyàn àdúrà kì í débẹ̀ n rò pé àdúrà kì í débẹ̀ nǹkan tọ́lọ́run ọba ti kọ rufi atil aklamu wajaffati suhfu ọlọ́run ti kọ tákàdá ti gbẹ ọlọ́run ti gbé gègé sókè kò sí nǹkan kan mọ́ èyí tí ń bẹnu lọ́hùn máa fún nìyẹn àdúrà ò lè ṣe ń jẹ àdúrà kì í ṣe ń jẹ yàn nǹkan tí àdúrà máa ń ṣe ń jì òun náà ni wíwá wá sí ìmúṣẹ nǹkan ìyẹn ni àdúrà máa ṣe ń jì ìyẹn ni pé wíwá sí ìmúṣẹ òun àdúrà lè ṣe ń jẹ lábẹ́ hadith anabi sallallahu alayhi wa sallam èyí tí ń bẹnu al-mustadrak ni imam hakim èyí tí ó ń bẹ ala shart Eh, alimami muslim àti alimami al-bukhari èyí tí bẹ ní alashati alimami muslim àti alimami al-bukhari eh, bó fẹ́ bí wọn ò gbá wá nínú tíra wọn èyí tí àfa àgbà tí a mọ̀ sí albani wọ́n pè ní hadith hasan òun náà ni hadith sí anabi sallallahu alayhi wa sallam oṣù ọlọ́run ni wọ́n ní àdúà nǹkan tí a mọ̀ ó ní la yughni alhadharu min alqadar nínú ẹgbẹ́ wa mi láyọ̀gùnì hadarun min qadarin ìyẹn ni pé kí èèyàn ó mọ ṣọ́ra ìyẹn ò pé kí kádàrá kó má ṣẹlẹ̀ sí yàn àkó má ṣọ́ra kó má ṣàkíyèsí ara ẹ̀ kó má ṣe ìyẹn ò pé kí kádàrá kó má ṣe kìnnì kò pé kí kádàrá má ṣẹlẹ̀ sí yàn ìṣọ́ra kò mú kádàrá má ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá sọ́bẹ̀ sallallahu alaihi wasallam ó ní wàdùnáù ó wá ní àdúrà yanfa'u mimma nazal wa mimma lam yanzil ó ní àdúrà a máa ṣàǹfààní nínú kádàrá tó ti ṣẹlẹ̀ síyàn bóyá ọlọ́run kọ kádàrá pé àárẹ̀ kan ṣèyàn àárẹ̀ yẹn wá dé èèyàn wá bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́hùn àdúrà àdúrà amú àárẹ̀ hùn amúkò asọ́ di nǹkan tí ó rọrùn fún yàn yóò mú àárẹ̀ hùn kó yóò sọ di àlàáfíà mọ́ èèyàn lọ́wọ́ bó fẹ́ bí ìyún náà ó ti mọ̀ bẹ́ẹ̀ kádàrá mo rò pé tọ́ ó ní wàmí máa mimma nazal wa mimma lam yanzil bẹ́ẹ̀ náà ni èyí tí ò tí ì àdúrà tó máa wúlò mẹ́ ọ wá ní wa innal balaa ọ wá ní ṣe wá rí àlùbá tá a mọ̀ sí àdánwò ọ ní la yanzilu yóò sọ̀kalẹ̀ yóò mọ̀ sọ̀kalẹ̀ wá fẹ́ bá ọmọ yẹn ń gbà mí tó yẹ pé fayatalaqahu du'a àdúrà wa pàdé ẹ̀ lọ́nà tádùn àbá pàdé lọ́nà ọ ní fàyà àtẹlẹjà ni àwọn méjèèjì ó máa wá jà kádàrá abú yẹn ni pé kádàrá tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yàn yóò mọ̀ sọ̀kalẹ̀ bọ̀ léyìí tó yẹ pé tí nǹkan yẹn bá sọ tó bá dé yóò padà jásá burú lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n fi ní kó máa ṣẹlẹ̀ sí yóò pàdé àdúrà lọ́nà bíi kéèyàn fi gàdíẹ̀ sẹ́nu ọ̀nà àdúrà dàbí ó dàbí gàdíẹ̀ lẹ́nu ọ̀nà fún àdánwò tí bá ń bọ̀ ni ó ti yẹ bí Ànábì ṣe wasallam nípa pé àdúrà tí mùmíní yóò gbà náà ni mùmíní bá ti ráàyè tó jókòó tó ṣàdúà àdúà náà ó gbà kò sọ́nà kò gbà yẹn yóò gbà ó ní ìmọ̀ oníṣẹ́ ọlọ́run ní ìmọ̀ kí ọlọ́run kó gbà sáyè ibi tó bá ṣe sí àbí ìmọ̀ kọ́lọ́run ọba kó fi bá ti aburú tí ń bọ̀ kó fi bá ti dànù wà ìmọ̀ kọ́lọ́run kó reserve ẹ̀ fún kó tọ́jú ẹ̀ fún lálùkìyàmà àmọ́ pé èèyàn jókòó ṣàdúà ọlọ́run ò gbà kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá jókòó ṣàdúà tó jẹ́ mùmíní tó ṣàdúà ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n o ọlọ́run lè wá ṣe kíni ọlọ́run lè gbà á síbi tí ń fẹ́ ọlọ́run lè fi dínà aburú fún un ọlọ́run lè tọ́jú ẹ̀dẹ́ ní ní gbangba kìyàmọ̀ àdúrà dàbí ó dàbí gàdíẹ̀ lẹ́nu ọ̀nà fún kádàrà tí bá ń bọ̀ àlùbá tí bá ń bọ̀ wá báyẹn òṣìṣẹ́ Allah sallallahu alaihi wasallam nínú al-Mustadrak ó ní tí àlùbá yẹn bá wá ń bọ̀ tó fẹ́ sọ̀kalẹ̀ lé ọmọ èèyàn lórí àdúrà ó pàdé lọ́nà tó yẹ pé fàyà àǹtẹ̀lìjà ni àwọn méjèèjì bímáà ni yàtọ̀ sọ̀rọ̀ àní àwọn méjèèjì wọn jọ máa wá ṣe fàǹfà wọn máa jà wọ́n mọ̀ jà àdúrà ò ní fẹ́ kó wọlé àlùbáwò mọ̀ sọ pé mo fẹ́ lọ tó ọlọ́run ló ní kí n wá àdúrà ò ní rárá kò sọ́nà ń bí wọ́n jọ máa wá fà léyìí tí wọ́n jọ máa ṣe fanfa fanfa yẹn ni wọ́n máa ṣe ìlà yawmil qiyamah wọ́n jọ fà bẹ́ẹ̀ dàl qiyamah ni lẹ́yìn tí ò ní wọlé sáyà nítọ̀hún mo rò pé àmọ́ nǹkan tó lọ́wọ́ bá kọ sínú láhùl mahfud yẹn nǹkan kì í ṣe ń jẹ ìyẹn ni kádà tó lọ́wọ́ bá kọ sínú ìwé láhùl mahfud nǹkan kan ò ṣe ń jẹ ìyẹn ti wà ń bẹ̀ ó ti gbẹ síbẹ̀ tó bá wá ń bọ̀ lọ́nà yóò pàdé àdúrà àdúrà ó níbo ló ń lọ kì í ṣọ̀dọ̀ lágbájá lágbájá ó ti ó ti ní ó ti ó ti ní kí n mọ ọ̀ṣọ́ ẹ̀ ń pò ń bọ̀ ìyẹn ẹ máa wá jọ ṣe fàǹfà nítorí bẹ́ẹ̀ mùsùlùmí láti lè máa ṣe kíni òun láti lè máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ gbà lábẹ́ bẹ́ẹ̀ òun ni pé nǹkan tọ́lọ́run bá kọ sínú Lawhul Mahfud kì í ṣéǹjì àdúrà kì í ṣéǹjì ẹ̀ iṣẹ́ tàdúrà fẹ́ ṣe ni pé àlùbá ti ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn tó sì já sí pé tó bá dọ́dọ̀ ọmọ ènìyàn yóò já sí aburú lọ́dọ̀ ẹni ẹni yóò rí níra aburú ọlọ́run ní kí àdúrà ó dáa dúró lọ́nà léyìí tí wọ́n jọ máa ṣe fàǹfà láàrin ara wọn. nítorí bẹ́ẹ̀ tá a bá wá sọ pé kádàrá kádàrá pín sí méjì kádàrá ń bẹ tó já sí pé àwọn kádàrá kan wà alqada'ul mu'allaq ṣe ma alqadar tí mo ti kádàrá tọ́lọ́ nǹkan sún láàrín màfó nìyẹn ìyẹn ti gbẹ o nǹkan ò ní ṣe ń jẹ o ṣùgbọ́n àwọn kan bẹ tó já sí pé al-mu'allaq ni ọlọ́run ọba ọlọ́run ọba parí iṣẹ́ lórí ẹ̀ ọlọ́run wá fi sábẹ́ kíni ọlọ́run fi sábẹ́ pé a ṣe nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí àmọ́ ẹ̀yin mọ̀lẹ́kà ẹ jẹ́ kó mọ bẹ́ǹkà pa yín náà ṣé ẹ mọ̀ ń gbà mí téèyàn bá jẹ́ president yóò fi àwọn nǹkan kan sí ọwọ́ àwọn mínísì náà hàn ọlọ́run fi àwọn nǹkan kan sí ọwọ́ àwọn mọ̀lẹ́kà nínú kádàrà pé ìyẹn kó mọ bẹ́ǹkà pa tí tí ó bá ti tẹ́rù mi bá ṣe báyìí a mọ́ ṣe fún àmọ́ tí ó bá ṣàdúrà àbí kó ṣe kíni á padà jẹ́ kíkiní yẹn kó mọ ṣe kíni kíkiri yẹn wọ́n máa ṣe lábẹ́ bẹ́ẹ̀ àmọ́ mi bẹ tó yẹ pé alqadar awil qada almubaran ìyẹn ni èyí tí ó ti ń bẹ bẹ́ẹ̀ tí nǹkan kan ò ní ṣe ń jẹ ìyẹn nìyí tó wà nínú Lawhul Mahfuz àyè mi bẹ tọ́lọ́run fi sọ àwọn mọ̀lẹ́kà ń pẹ́ yẹn gbàyàn dání ìyẹn kó mọ bẹ lọ́wọ́ tí èyí tó ń bẹ lọ́dọ̀ tèmi nǹkan kan ò ní ṣe ń jẹ àmọ́ ìgbélé yìí dání tó bá ti ṣe dáadáa á mọ báwo la ṣe nítorí bẹ́ẹ̀ alqada ìyẹn tí a mọ̀ sí wíwá sí ìmúṣẹ nǹkan láti ọ̀dọ̀ ọba Allah almubrom èyí tí ọlọ́run ọba ti parí pé bó ṣe fẹ́ rí nìyẹn huwa alladhi fil lawhil mahfud òun lèyí tí ọlọ́run ọba ti kọ sínú lawhil mahfud wa huwa alladhi la yakbalu almahwa òun lèyí tó yẹ pé kì í gba píparẹ́ ẹ̀ ó ti yé kò ní parẹ́ àdúrà kan ò ní ṣe ń jẹ ìyẹn ti parẹ́ síbẹ̀ wa amma al-qada'u èyí tí ọlọ́run ọba wa fi sẹ́rọ̀ wà àwọn mọ̀lẹ́kà ń pẹ́ yẹn gbayún dání tọ́lọ́run ọba fi sábẹ́ pé bọ̀ ó ṣeéṣe ká ṣe ń jẹ fún ó ṣe ká má ṣe kíni ó ṣe ká má ṣe ń jẹ fún òun náà ni èyí tó huwa alladhi fi aidil malaika òun lèyí tí ń bẹ lọ́wọ́ àwọn malaika wa huwa ma yaqbalu almahu òun lèyí tí ó lè gba kíni tó lè gba píparẹ́ ọlọ́run lè ṣe ń fún yẹn nígbà tí èèyàn bá ṣe kíni nígbà tí èèyàn bá jẹ́ ní tí ń ṣe àdúrà lọ́lọ́run ọba fi ń sọ́nu sọ́t fatir pé wàmà tahmilu min untha ọlọ́run ní obìnrin kan ò ní lóyún láéláé àwa ọlọ́run mọ nǹkan tí ń bẹnu ẹ̀ wàlá tọ́tọ̀hún kò sì ní bímọ kó tó dìgbà táwa ọlọ́run mọ nǹkan tó fẹ́ bí ilá bi ilmihi àyàfi ká ti nímọ̀ nípa gbogbo ẹ̀ pátápátá ọlọ́run wa ni wà máa yọ amaru mi mọ amirin ọlọ́run ni wà máa yọ amaru mi mọ amirin kò fẹ́ ní iṣẹ́ nìkan tẹ́mi ẹ̀ ogun nínú àwọn ẹni tí ń wẹ̀mí gúngun láyé wàlá yanqusu min umurihi ní fi kìtàbìn àyàfi kí gbogbo ẹ̀ kó ti ṣe kíni gbogbo ẹ̀ kó ti máa kó ti máa bẹ lákọọ́lẹ̀ ìyẹn ni pé nǹkan tí ó dín èyí tí ó lékún wà máa yọ amaru mi mu amarin ẹ̀mí ẹnìkan ò ní gùn gúngún ẹ̀mí ò ní débẹ̀ nìkan ẹnìkan ò ní láǹfààní kẹ́mi ẹ̀gùn láyé ọlọ́run jẹ́ yín ó gùn ọlọ́run jẹ́ yín ó gùn ọlọ́run ní àdúrà ni yóò ṣe lábẹ́ nǹkan tá a ti kọ́ ni ẹ̀wà láyé ń kóso mi ní umuri ọlọ́run bá ń pa lágbájá ọlọ́run bá ń pa lágbájá ọlọ́run lágbájá ó kù lábẹ́ nǹkan tá a ti kọ́ ni mo rò pé ẹ̀mí lágbájá ó gùn lábẹ́ nǹkan tá a kọ ẹ̀mí ó sì kúrú lábẹ́ kíni lábẹ́ nǹkan tá a ti ṣe kíni lábẹ́ nǹkan tí a kọ́ lẹ̀ fún ọlọ́run ní illa fi kitabin àyàfi kí gbogbo ẹ̀ kó ti máa bẹ nínú kó ti máa bẹ nínú àkọọ́lẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ṣe rí alqadar tá a mọ̀ sí walqada ó nójú ìgbà tí a lè fi ṣàwíjàre kì í ṣe gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ síyàn lèyàn mọ̀ pé kádàrá ọlọ́run mo rò pé ẹlòmíì wà gbogbo nǹkan tó bá ṣe ẹ̀sìn kádàrá Ọlọ́run ni kádàrá Ọlọ́run ni naam kádàrá Ọlọ́run ni kì í ṣe gbogbo nǹkan tí èèyàn bá ṣe láàmọ̀ pé kádàrá Ọlọ́run ni mo rò pé àmọ̀ pé kádàrá Ọlọ́run ni kí lẹ̀ ń bú mi sí ṣe bí kádàrá Ọlọ́run ni nǹkan tọ́lọ́run ti kọ ni bẹ́ẹ̀ ni nǹkan tọ́lọ́run kọ ni àkọ́ pé Ọlọ́run ọba ò fún ẹ nǹkan tí èèyàn bóyá àdánwò ń pé ọmọ kú kádàrá ọlọ́run ni àdánwò ń pé èèyàn ń ṣàárẹ̀ kádàrá ọlọ́run ni àdánwò ń pé èèyàn lówó kò ní mọ́ kádàrá ọlọ́run ni kì í ṣe gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ síyàn lèèyàn ń pé kádàrá ọlọ́run irú àwọn àdánwò bẹ́ẹ̀ kádàrá ọlọ́run ni ọlọ́run ló mú báyàn ṣùgbọ́n o àì fi àì pé kádàrá ọlọ́run ni ìwà ẹ̀ṣẹ̀ èrò pó yé dáadáa èèyàn gbọ́dọ̀ wà nísìnyí kó má ṣe ṣìnà tí bá bíi pé àkílódé kò ní ṣe bí kádàrá ọlọ́run ni èèyàn gbọ́dọ̀ wà nísìsiyìí kó mọ mutí tó bá ní pé tó mú yóò ní bọ́lọ̀ ń ṣe kọ́ ni ọlọ́run ló kàkọ́lẹ̀ kó mọ mutí èèyàn gbọ́dọ̀ wà nísìsiyìí kó mọ kírun kan bí léèrè kó ní kádà ọlọ́run ni tó ọlọ́run ló kàkọ́lẹ̀ pé kó mọ kírun ńgbà tó o ti mọ̀ pákọ́lẹ̀ ni tó o ti mọ̀ pé kádà ọlọ́run ni ọlọ́run ló kàkọ́lẹ̀ kó ọlọ́run ló kàkọ́lẹ̀ bẹ́ẹ̀ fún ẹ ìgbà tó ti mọ̀ pé kádà ọlọ́run ni túmọ̀ ẹ ni pé o ti mọ̀ pé ó yẹ kó o ṣe nìyẹn o ti mọ̀ pé nǹkan tó o lè fi ń rò pé yóò bá òun yé òun ni ọ̀kan nú àwọn nú àwọn afa àbí kó tó kàn anabi sallallahu alayhi wa sallam oṣiṣẹ́ ọlọ́run bá sọ ọ́nù sahih alimam muslim oṣiṣẹ́ ọlọ́run ni ihris ala ma yanfa'uk mójútó nǹkan tí ó ṣe é láǹfààní mójútó irun kíkí mọ́ sọ pé ká dára ọlọ́run ni mójútó àwẹ̀ mọ́ pé ká dára ọlọ́run ní kó o mọ́ gbà ẹ̀ mójútó àti jìnnà sẹ́ṣẹ̀ mọ́ pé ká dára ọlọ́run ní kó o mọ́ hùwà ẹ̀ṣẹ̀ wasta'in kó máa wọ́ lọ́wọ́ ba lónìrànlọ́wọ́ kọ́lọ́n kún ẹ lọ́wọ́ láti lè ṣe dáadáa kọ́lọ́n kún ẹ lọ́wọ́ láti jìnnà sí ẹ̀ṣẹ̀ mọ̀ pé kádàá ọlọ́run ló ní kóun máa ṣe kátàkátà yìí ó ní wàlá ta'jaz ẹ má ṣe kágara níbi àti lè má ṣe dáadáa ó wá ní wà in asabaka shay'un tọ́lọ́n bá wá fi nǹkan kan fi kàn fala taqul sọ pé law inni fa'altu kana law inni fa'altu kada lakana kada ẹ má sọ pé àtọ́bàjẹ́ ń bá ti ṣe báyìí ni báyìí ni ó kátó pé mo mọ̀ ń bá ṣe báyìí ni yóò ti ṣe báyìí mọ́ máa rò pé tóun bá ti ṣe báyìí yóò ṣe báyìí tóun bá ti mọ̀ báyìí yóò ṣe báyìí hún mọ̀ pé bọ́lọ́hún ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà ló ṣe kíni bẹ́ẹ̀ náà lórí ó ní wàláàkín kúl èyí tó dáa kọ́mọ èèyàn mọ̀ sọ pé qadarullah wa ma sha'a fa'al ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ ló fi ní kó ṣe kíni ló fi ní kó ṣẹlẹ̀ ìyẹn fún àwọn àdánwò tọ́lọ́run bá mú báyẹn ká sọ pé ọmọ mi yẹn ká sọ pé mo tètè ṣe báyìí fún ni ó ṣe kó mọ̀ kù ká sọ pé kíní ilé tó jóná yẹn ká sọ pé mo tètè ṣe báyìí ó ṣe kó mọ̀ ṣẹlẹ̀ ìyẹn ni wọ́n ní ká ìyẹn ni Islam fẹ́ kí ká sọ ń pa ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ká mọ̀ pé Ọlọ́run ló kọ́ ló fi pé kí ló fi pé kí nǹkan yẹn kó ṣe kíni ló fi pé kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ ká mọ̀ sí Ibn rahimahullahu rahmatan wasi'a ó ní fa amara nabiyu sallallahu alayhi wa sallam an yaharisa ala ma yanfa'u oríṣi ọlọ́run ọba pàṣẹ pé kí sọ̀hábì kó mójútó nǹkan tí ó wúlò fún nǹkan tí ó máa ṣàǹfààní fún walladhi yanfa'uhu gbogbo nǹkan tí ó bá ṣàǹfààní fún yahtaju ila munazaati shaytanil insi wal jinn ila munaza'at ṣetán insi wal jin gbogbo wọn tó bá wúlò fún yẹn èèyàn gbọ́dọ̀ máa wọ̀ ya ìjà pẹ̀lú ṣetán ṣetán ò ní fẹ́ kéèyàn ó ṣe olúwa ò ní gbà fún ṣetán láti lè ṣe kí ni láti lè má jẹ́ kí láti lè má jẹ́ kó wọn rí ṣe nítorí bẹ́ẹ̀ èèyàn wá gbìyànjú wà dáfọ̀in máa kó dèrò min ṣar bima qaddarahu Allahu min al-khayr ẹ̀dá ó máa wá gbìyànjú láti lè ti aburú tí tí ń bẹnu àkọọ́lẹ̀ láti lè ti dànù lórí dáadáa tọ́lọ́run ṣe lórí dáadáa tí ọlọ́run ọba kọ àkọlẹ̀ tọ́lọ́run kọ àkọlẹ̀ fún bákan náà tá a bá wò á rí i pé anabi adam alayhi salatu wa salam ó ṣe ọlọ́run béèyàn bá ṣe ọlọ́run èyí tó kàn ni pé mọ̀ pé ọlọ́run ló ní í ṣe bẹ́ẹ̀ ṣe bí kádà ọlọ́run ni kó máa wá nìṣó lórí ẹ̀ṣẹ̀ tó bá kú bẹ́ẹ̀ ó jìyà ọlọ́run bí nǹkan bá ṣẹlẹ̀ síyàn léyìí tí a mọ̀ sí pé àìdáa ni níwọ̀n náà mọ̀ níwà ẹ̀ṣẹ̀ tó sì ṣe é tó mọ̀ níwà ẹ̀ṣẹ̀ èyí tó kàn ní tútúbá àti padà mẹ́ béèyàn bá túbá tó padà mẹ́ a ní fẹ̀ṣẹ̀ òun fi bímọ àmọ́ tí ò bá padà mẹ́ tí ń sọ pé kádàrá ni ìyẹn ní ó di pé ká fi máa ṣe kíni ká fi máa bí káwọ ṣètọ́nù àti ádámù àwọn méjì náà jọ ṣe lóhun jọ kan ọlọ́run ní kí ádámù kó má jèso ádámù jẹ ọlọ́run ní kí ṣètọ́nù kó foríbalẹ̀ fún ádámù ṣètọ́nù kọ̀ láti foríbalẹ̀ àwọn méjì náà jọ ṣe lóhun ádámù ṣẹ̀ṣẹ̀ pé jèso ṣètọ́nù ṣẹ̀ṣẹ̀ pé kíni kò foríbalẹ̀ fún ádámù ṣùgbọ́n ádámù òun wá túbá fọlọ́hún pé ó pé rọ́bà náà ó sọ fún ọlọ́run ọba pé ó tọrọ àforíjì pé ọlọ́run fàtúbọ̀ àlẹ́ iná ọlọ́run foríjì wá kó mójú kò fún wa ọlọ́run ànábì ádámù tọrọ kíni ádámù tọrọ tútúbá tútúbá tí ádámù tọrọ òun ọlọ́run wá gba tútúbá ẹ̀ ọlọ́run wá fẹ́ bí lẹ́sẹ̀ mọ́ ọlọ́run wá mójú kò fún ṣùgbọ́n o báwọn náà ń pè ṣetán òun fi kádàrá fi jà á rí i pé nítorí ádámù náà òun náà fi kádàrá ó fi ṣe kíni ó fi kádàrá ó fi ṣẹ̀rí fún anabi musa bí anabi sọ fún asálà wa sallam. gbọdọ bá di alikiyama anabi musa alayhi salatu wa salam nínú sahih alimam bukhari àti sahih alimam muslim ó ní anabi adam eh, àbí anabi musa yóò máa takò adam tí ó máa sọ pé adam ìwọ ni bàbá gbogbo wa ìwọ lọ́lọ́wọ́n bá lò tọ́lọ́wọ́n bá àtàrà ẹ̀ lọ́hùn tí yọ gbogbo wa ìwọ ló kó wa kó nu àlìjánná gbogbo wàhálà tá à ń kó sí lónìí nínú àlìkìyàmọ̀ ń pa yìí nísìnyí tí ìbá ìṣìwọ tó kó wa kó nú àlìjẹ́nà ni gbogbo alóye káwọn bẹ nú àlìjẹ́nà lónìí ádámù ẹ eh, ànábì musa ó mọ bá ádámù fa ọ̀rọ̀ bẹ́ẹ̀ ádámù máa wá fèsì pé àtàlùmúnà ni àlàṣe ṣé o fẹ́ máa bú mi lórí nǹkan ni ìyẹn ìyẹn musa alayhi salatu wa salam ẹni pé àtàlùmúnì àlàṣe yìí ṣé o fẹ́ máa bú mi àtàlùmúnì àlàṣe yìí ṣé o fẹ́ máa bú mi lórí nǹkan kan ni lórí nǹkan tó yẹ pé ọlọ́run ti kàkọ́lẹ̀ lé mi lórí kọ́bílà àyìnyá kọlùkọ́ sàmà wà àti ọ̀bọ̀ kọ́lọ́hún tó dá sẹ́mà àti ilẹ̀ ló ti kọ́ torí pé bàtọ́ lóun fẹ́ dá mi tẹ́lẹ̀ náà orí ilẹ̀ lóun fẹ́ dá mi sí kò lóun fẹ́ dá mi sínú àlìjẹ́nà ó wá dá mi ó fi mi sínú àlìjẹ́nà ó wá ní kí n má jèso ìtumọ̀ ẹni pé kádàá tó ti kọ pé mo ń lọ rí ilẹ̀ yẹn ibẹ̀ ń jèso náà ti ń padà débẹ̀ ádámù alayhi ṣetán ṣetán òun sọ pé kádàá ni lọ́lọ́run lòun ò fi foríbalẹ̀ fún ádámọ̀ tí ó bá jẹ́ kádà ló yẹ kóun lè foríbalẹ̀ fún ádámọ̀ ó wá ń lọ lórí ẹ̀ṣẹ̀ ni kò wá gbà fọ ọlọ́run ó dúró lórí bẹ́ẹ̀ kò tọ́ tútú bá ọlọ́run ó yóò wá fìyà fi jẹun tí ń túmọ̀ pé kádàrà kì í ṣe nǹkan tí à ń dúró lé lórí ẹ̀ tá a fi máa hùwà ẹ̀ṣẹ̀ lọ ń pọ́ ọlọ́run ló ní máa mutí kó máa wá ṣe wọ̀n wọ̀n ọlọ́run ní máa ṣe ṣìnà kó máa ṣe wọ̀n wọ̀n láì kó lórí mi ìfẹ́ ọlọ́run tó wá ń sọ pé kádàrà ọlọ́run ni tẹ́dà bá dúró lórí bẹ́ẹ̀ tó bá lọ pàdé ọlọ́run o bí kóun forí balẹ̀ fún ádámù tí ò sì túbá kó mẹ́ tọ́lọ́run sì ṣàdéhùn ìyà fún bí ádámù ṣe túbá tó sì padà kó mẹ́ tọ́lọ́run sì ṣàdéhùn fún pé òun ò fún ní ìkẹ́ lẹ́yìn ìgbà tí ó ti kó láyé lábẹ́ bẹ́ẹ̀ òun ni pé alqada walqadar àyè fi ìwà ẹ̀ṣẹ̀ ká fi máa jẹ́rìí pé kádàrà ni kádàrà ni kádàrà ni ìyẹn ni ọ̀kan náà àwọn afáàgbà Ibn Taymiyyah rahimahullah ó sọ fún wa pé ó ní wa Adam alayhi salatu wa salam ihtajja bil qadar ó fi kádàrá fi ṣe àwíjàre li anna al-abda ma'murun ala an yasbiru ala ma qaddarahu Allahu min al-masa'ib nítorí pé ọlọ́run fẹ́ kéèyàn ó ṣe sùúrù lórí nǹkan tọ́lọ́run bá fi kàn nínú àdánwò ló fà á ló fi ṣe kíni ló fà á ló fi ṣe ló fi ṣe ẹ̀rí kì í ṣe pé ó fi ṣe ẹ̀rí pé kádàrá ló jẹ́ kóhun hùwà ẹ̀ṣẹ̀ rárá kì í ṣe bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ fa ádámà táàbà fa táàbà Allahu alayhi ádámù ti túbà o ọlọ́run ti ṣe kí ni ọlọ́run ti tú ọlọ́run ti gba túbà ó yatubu ilayhi wa yastaghfiruhu mina dhunubi eh, wal ma'asi eh, ó sì tọrọ àforíjì ọlọ́run ọba ti mójú kó fún nítorí bẹ́ẹ̀ gbogbo ìwà ẹ̀ṣẹ̀ kì í ṣe nǹkan tí a fi máa ṣe àwíjàre níbi àtìlẹ́ máa tẹ̀síwájú níbi pé kádàrà ọlọ́run ni kádàrà ọlọ́run ni ẹ̀dá ò mọ nǹkan tọ́lọ́run ọba kọ fún lóòótọ́ ọlọ́run kàkọ́ọ́lẹ̀ pé lágbájá iná ni ó wọ̀ lágbájá àlùjànnà ni ó wọ̀ láti ọ̀dà ká ṣùgbọ́n àìmọ̀ nǹkan tọ́lọ́run ọba kọ fẹ́mi àti ẹ̀ la fi ń ṣiṣẹ́ o mọ̀ bóyá o fẹ́ lówó àmọ́ tó bá yẹ dúró dúró pé ọlọ́run ti kàkọ́lẹ̀ ọlọ́run ti kàkọ́lẹ̀ bí mo fẹ́ lówó nìyí náà ni kò nídìí kí n ṣiṣẹ́ ló bá ń sunlé ebi ó pa kíṣà lára ẹ̀ ó ṣiṣẹ́ fún ni bẹ́ẹ̀ náà ni àlìjẹ́nà kó wá rò pé àìrọ́ kádàá tọ́lọ́run kọ fẹ́mi náà ọmọ àlìjẹ́nà kó máa kírun kó máa gbàwẹ̀ ó ṣiṣẹ́ fún ni a ṣiṣẹ́ fún nǹkan náà ni kádàá tọ́lọ́run kọ fún mi lọ́mọ náà ń dẹ̀mọ́tù kí n kú máa ṣe bó ṣe wù mí rárá bẹ́ẹ̀ kọ́ lóòótọ́ ọlọ́run kàkọ́lẹ̀ gbogbo nǹkan ṣùgbọ́n àṣìṣe tí ọlọ́run kàkọ́lẹ̀ ó fi sábàbí fi tẹ̀lẹ̀ ó ṣiṣẹ́ tó o bá fi ṣe ẹlẹ̀ tó bá lọ́run kọ kádàrá kan ìyá ọlọ́run ló ń retí ni ló ń retí lábẹ́ bẹ́ẹ̀ ló bá rí bẹ́ẹ̀ torí pé ọmọ èèyàn ó gbọ́dọ̀ mọ gbìyànjú kó mọ wá gbogbo nǹkan tó lè jẹ́ oore fún kó mọ dúró pé bóyá ọlọ́run ọba ti kàkọ́lẹ̀ lórí pé kádàrá ni kádàrá ni ló máa wá tẹ̀síwájú níbi ẹ̀ṣẹ̀ ìtẹ̀síwájú níbi ẹ̀ṣẹ̀ ó lè kóbá ni láyé àtisáré àti gbangba kìyàmù lábẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwọn ìgbésẹ̀ kan bẹ àwọn nǹkan kan bẹ tó já sí pé àtọ́ùn àṣìṣe ni nínú ọ̀làyé tá à ń bá bọ̀ níbi alqada wal qadar alqada wal qadar àwọn nǹkan kan wà tí ẹ̀dá ń ṣe tó já sí pé àṣìṣe ní máa ń wá látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lábẹ́ alqada wal á pè wá sí àkíyèsí méjì àbí mẹ́ta lẹ́yìn ìgbà tí a bá padà wá subhanakallahumma bihamdik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 lórí ọ̀rọ̀ wa tí à ń bá bọ̀ nípa alqada walqadar èyí tí a màlàyé nípa kádàrà èyí tí ẹ máa ń bá àyàn láyé tọ́lọ́wọ́n bá ti kàkọ́lẹ̀ fíìmù àti ẹ kọ́lọ́n tó dá sẹ́mọ̀ àtìlẹ̀ tá a bá pé alqada àbí alqadar èyí tí a mọ̀ sí kádàrà ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti ṣe fún wa nbí a sùn sí nbí a dé òun náà ni kíni òun náà ni àwọn àṣìṣe èyí tí ń bẹ níbi kíni tí ń bẹ níbi kádàrà torí pé àwọn àṣìṣe kan ń bẹ léyìí tí ń bẹ níbi alqada walqada léyìí tí máa ń wá látọ̀dọ̀ àwọn èèyàn tó sì já sí pé àṣìṣe ńlá ni nínú àwọn àṣìṣe yẹn a ti mẹ́nuba púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí a ti sọ síwájú nínú ẹ̀ òun náà ni kárí ẹni níbi tá a sùn sí tá a fẹ́ lọ kárí tí ó mọ̀ pé kádàrà ló jẹ́ mọ́ hùwà ẹ̀ṣẹ̀ Kada ló jẹ́ mọ́ mutí kádàá ló jẹ́ mọ́ ṣìṣìnà kádàá ló jẹ́ mọ́ jẹbọ kí mọ́ ṣẹbọ kádàá ló jẹ́ kinní kan ṣe bọ́lọ́run ló kọ́ bàbá ní à wọ́n bá ṣe wá sùn yóò ní bọ́lọ́run ṣe fẹ́ kí mọ́ ṣe nì rárá ẹlòmíì máa fi kádàrá fi ṣẹ̀rí níbi ìwà bi níbi iṣẹ́ bi tí ó sì máa tẹ̀síwájú àṣìṣe ńlá ni òun ká padà ń bẹ̀ o nítorí pé gbogbo wa náà láti mọ ọ̀nà tó tọ́ innal halala bayyinun wa innal harama bayyin ọlọ́run ọba ò ní ṣàbòsí ẹnì kankan tó bá di alkiyama bó ṣe lè wọ́n mọ̀ lábẹ́ pé ó ti júwe ọ̀nà tó yẹ ká tọ̀ fún wa ó sì fún wa làákàyè tá a fi mọ ọ̀nà tó yẹ ká ṣe kiri tá a fi mọ ọ̀nà tí tó yẹ ká tọ̀ tí ò sí kádàá kankan tí mo ní débẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí bẹ́ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ara àwọn ẹlòmíì tó yẹ pé nínú àṣìṣe òun náà ni tarkul akhadhi bil asbabi bi hujjati at-tawakkul wa taslimi. Eh, liqada illahi wa qadari ara àwọn ẹlòmíì tó yẹ pé wọn ò ní ṣiṣẹ́ tó yẹ kí wọ́n máa ṣe eh, ẹlòmíì ò máa sùn sílé kò ní mójútó ṣẹ́ lórí pé bọ́lọ̀ bá ní lówó ń lówó rárá o ẹlòmíì wà tó yẹ pé yóò máa hùwà míì tí ò ní mójútó nǹkan tó yẹ kó ṣe yóò ní tọ́lọ́run bá ti ní kí n ìní ara ẹ̀dá ò ṣiṣẹ́ ẹ̀dá ò ṣe wàhálà ẹ̀dá ò ṣègbìyànjú lórí nǹkan tí ń fẹ́ yóò ṣiṣẹ́ tọ̀ yóò tẹ̀lé pé mò ń wà àlìjẹ́nà yóò ṣiṣẹ́ àlìjẹ́nà àlìjẹ́nà wọn fi tó lọ kò ní dúró pé ọlọ́run ti kàkọ́lẹ̀ àwọn tí ó wà àlìjẹ́nà ọlọ́run ti kàkọ́lẹ̀ àwọn tí ó wọ̀ náà ọlọ́run ò fẹ́ ká jókòó lé kádàrà ká mọ́ ṣiṣẹ́ ọlọ́run fẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bóyá sọ fún arákùnrin tí arákùnrin kan lẹ́yìn tí ó ó fi kílà ń pelẹ̀ ó fi ẹṣin ẹ̀ ńlẹ̀ ó fi ẹṣin anabi wa sallallahu alayhi wa sallam ń pe lọ ó Eh, nǹkan ò lè ṣe bọ́lọ́run bá ní kó lọ ní ó lọ ànábì ní rárá lọ́ọ̀dẹ tó bá dé tán kó ẹ̀ṣẹ̀ wá ṣe kí ni kó ẹ̀ṣẹ̀ wá gbá lé kádàrà ọlọ́run kó ẹ̀ṣẹ̀ wá gbá lé ọlọ́run lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀ eh, tá a bá pé kádàrà èèyàn máa ń ṣiṣẹ́ tọ̀ ni èèyàn dúró lórí pé kádàrà ọlọ́run ní gbogbo nǹkan olúwa wà ní mójútó àwọn nǹkan tí tó yẹ kó ṣe èèyàn mójútó èèyàn pé eh, pé àjàkálẹ̀ àrùn ń bẹ nínú ìlú ibi tí wọ́n lọ láti wọbẹ̀ eh, Umaru wa sọ fún wọn pé ah, ẹ má jẹ́ àwọ̀bẹ̀ Umaru ń sọ fún àwọn tí wọ́n jọ ń lọ pé káwọn ọmọ ṣì kìnnì káwọn ọmọ wọbẹ̀ wọ́n wá sọ fún Umaru pé eh, ẹnìkan wá ń sọ fún Umaru pé rẹ Umaru ṣé ò ń sá fún kádàrà Ọlọ́run oríṣi Umaru ní ara o à ń sá fún kádàrà Ọlọ́run lọ bá kádàrà Ọlọ́run ìtumọ̀ a fẹ́ sá kóńdì kádàrà Ọlọ́run pé ibi tá à ń lọ yẹn náà ọlọ́run ti kádàrà pé a rí aburú lọ́nà a sì ọlọ́run tó wá kádàrà pé a sáfà burú náà a padà sẹ́yìn àwọn yẹn ni pé nǹkan tá a fi ilẹ̀ tó ń já burú tá a rí lọ́nà yẹn àti ibi tá à ń sá lọ yẹn náà gbogbo ẹ̀ pátápátá nínú kádàrà tọ́lọ́run ṣe kiri nínú kádàrà tí ọlọ́run ọba ti kọ́ ni bákan náà ẹni tí ó jalè ńjọ́ kan eh, Umaru fẹ́ wá dájọ́ olè fún ẹni pé wọ́n fẹ́ gé ọwọ́ ẹ̀ wọ́n fẹ́ lórí pé ó ṣe kiri ó wá ní àá ń dédé jalè ṣe bọ́ ọlọ́run kọ́ ni kádà ọlọ́run fi jalè ewu kọ́ á dẹ́ pé ẹ fi ọmọ àlẹ́ mi níbẹ̀ ni àbí ni ó jalè lábẹ́ kádàrà ọlọ́run àwa náà sì fẹ́ gé ọwọ́ ẹ lórí ọlọ́run ìtumọ̀ ẹ ni pé ọlọ́run ti pé lágbádá ó jalè yìí wọ́n sì padà gé ọwọ́ látara olè tó a máa ṣiṣẹ́ tọ́ kádàrá ni kádàrá kì í ṣe nǹkan tá a fi ń ṣàwíjàre lórí àwọn nǹkan míì láwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó èèyàn èèyàn ó wà jíjẹ múmu èèyàn ó sì ní sùúrù lórí àdánwò kò ní mọ̀ pé kádàrá ni. ara àwọn ẹlòmíì tó yẹ pé ẹ tákù dùà àwọn ẹlòmíì á fi àdúrà lẹ̀ láwọn wá pé kádàrá ni kò nídìí ń ṣàdúrà mo ti ṣàdúrà yẹn ṣàdúrà o nǹkan tọ́lọ́ nǹkan fún mi náà yóò kù ṣẹlẹ̀ à ṣàdúrà fa ó ti yé ṣe àdúrà gidi mùmíní àmọ́ ìṣàdúrà ni ànábì àmọ́ fi gbogbo ìṣàdúrà ni sallallahu alayhi wa sallam àwọn ẹlòmíì wọn máa ní à ni máa pe ọlọ́run bá ní mo fẹ́ lówó ìní ọlọ́run ní ìníbẹ́ ní ìbí ní ìdámúra mi kan kankan ìmọ̀ ìgbìnì kan wọ́n máa wá sùn lóru bọ̀ nǹkan ti ṣe ọ̀rọ̀ ṣe àdúrà hmm, ṣàdúrà kọ́dà kó jẹ́ kádàrà ni ìwọ ṣàdúrà ó ti a ti sọ fún ẹlẹ́ẹ̀kan pé kádàrà àdánwò a máa sọ̀kalẹ̀ kádàrà yóò di nǹkan tóun àti ẹ̀ ó jọ máa wọ yàjà dàlùkìyàmọ̀ wọ́n jọ máa láìṣẹ̀ ní tí dàlùkìyàmọ̀ fi dé Kada ó mọ àdúrà ó mọ nírọ́ ìyìnfẹ́ ó lè débi kádà ó mọ ní bẹ́ẹ̀ ni ń débẹ̀ náà ni wọ́n wọ́n jọ jàdàlùkì àmọ́ ní ọlọ́run ló padà parí ìjà wọn sòtọ́ ọba ti rí bẹ́ẹ̀ mm, àdúrà nǹkan tá à ń ṣe ni ẹlòmíì ò ní kó mọ́ fi sórí pé mo ṣàdúrà yẹn ṣàdúrà ìwọ ìfẹ́ dààmúra mi kan ọlọ́run kò ti ṣe kí ni ọlọ́run ti ọlọ́run ti kádà gbogbo nǹkan tí tí ó ṣẹlẹ̀ sí mi kì í ṣe ọ̀rọ̀ tó yanjú òun náà ni òun náà ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé oṣù ọlọ́run sallallahu alaihi oṣù ọlọ́run ni àdùn áwòmínà ìbàdà àdúrà gan nínú ìjọsìn níbẹ̀ nínú ìjọsìn níbẹ̀ ẹ̀dá ńlá ti lè máa ṣàdúrà bó bá ń ṣàdúrà orí nǹkan tó ń fẹ́ orí nǹkan tó ń fẹ́ òun sin lọ́hùn náà ni lábẹ́ pé òun ṣe kíni lábẹ́ pé òun sin lọ́hùn ni. àdúà èyí tí a mọ̀ àbí báwo náà ń pè nínú àwọn àṣe èyí tí ń bẹ́nu kádàrà èyí tí àwọn èèyàn táwọn èèyàn máa ń ṣe níbi kádàrà òun náà ni kéèyàn máa sọ pé àsìkò ni àbí ká sọ pé àsìkò ló jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ Mm, àsìkò ló jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àbí kádà ló jẹ́ kó ṣe kí ni kádà ló jẹ́ kí ó ṣẹlẹ̀ èyí tí gbólóhùn pé àsìkò òun ló jẹ́ kí ó ṣẹlẹ̀ ọ̀kan náà àfa àgbà tá a mọ̀ sí Sheikh uh, Uthaymin ó ní gbólóhùn pé sha'atil akdar wa sha'atil dhuruf gbólóhùn pé kádàrà ni àsìkò náà ló jẹ́ kí irú ẹ̀ kó wáyé ìyẹn ni pé ó ní alfaadhun munkara ó ní gbólóhùn tí ó dáa ni lè anna dharfa huwa zaman nítorí pé àsìkò ó ti yé àsìkò ẹ òun náà nǹkan tá a bá nǹkan tá a bá sọ pé àsìkò ló mú wá òun nǹkan tá a sì pè ní àsìkò ó ní wà zamanu láàmàṣí àtàláhù ẹ àsìkò lágbára láti ṣe nǹkan kan ó ti yé wa kadhalika al bákan náà ni gbogbo nǹkan tí ń jẹ́ kádà kò lágbára láti ṣe nǹkan kan gbogbo ẹ̀ ìyẹn ni gbogbo nǹkan tí ń jẹ́ àsìkò ni o àbí kádàrá ni gbogbo ẹ̀ ń wá lábẹ́ mọ̀ sí àtọ́lọ́run ni lábẹ́ mo fẹ́ ọlọ́run kéèyàn mọ̀ pé àbásìkò ṣe fẹ́ kórí lórí yẹn rárá gbólóhùn tí ó dà ní básìkò ṣe fẹ́ kórí lórí yẹn rárá gbólóhùn tí ó dà ní bọ́lọ́hùn ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ lórí yẹn mo rò pé bí kádàrá ṣe fẹ́ kórí lórí yẹn rárá gbólóhùn tí ó dà ní bọ́lọ́hùn ṣe fẹ́ kórí ọba tó ní kádàrá bẹ́ẹ̀ náà ní orí yẹn so básìkò ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ lórí yẹn gbólóhùn tí kò yẹ kí mùsùlùmí kó máa sọ ni àsìkò ló jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àsìkò ló mú wá bẹ́ẹ̀ àwọ̀ àsìkò ni gbogbo ẹ̀ wà rárá ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ ọlọ́run ló pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣàsìkò bẹ́ẹ̀ náà ni kì í ṣe nǹkan kan tí ìbá ṣe ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá ẹ̀ nítorí bẹ́ẹ̀ nínú àwọn àṣìṣe ọ̀rọ̀ èyí tá a mọ̀ ń sọ nípa kádàrà òun náà ni gbólóhùn kí èèyàn mọ̀ sọ pé àsìkò ló mú wá àsìkò ló jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ìbá ṣàsìkò ni kò ní rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́run ọba lọ́ba jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba tó mú wá tí ìbá ṣe ọlọ́run ọba ni irú bẹ́ẹ̀ ò ní ṣe kíni irú bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ lábẹ́ àṣìṣe èyí tá a máa ń ṣe nínú kádàrà òun náà ni gbólóhùn tí àwọn èèyàn máa sọ pé bọ́lọ̀ masha Allahu wa sha fulan tó bá tọ́lọ́hún bá fẹ́ bẹ́ẹ̀ náà ni tí lágbájá bá ṣe kíni tí lágbájá bá fẹ́ gbólóhùn tí ó dáa ni gbólóhùn tí máa ń mú ní súnmẹ́bọ ni gbólóhùn tí nǹkan tó dáa ni pé kéèyàn sọ pé masha Allah thumma sha fulan bọ́lọ́hún ṣe fẹ́ ni lẹ́yìn náà bí ọlọ́run ṣe wá ní kí lágbájá náà ó ṣe kiri kí lágbájá náà ó rò bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù èyí ni ká dáa dúró sórí pé bọ́lọ́run ṣe fẹ́ òun ni nǹkan ṣe rí bọ́lọ́run bá ṣe fẹ́ náà ni nǹkan máa ń rí kì í ṣe bí ẹ̀dá bá ṣe fẹ́ àyè sọ pé bọ́lọ́run ṣe fẹ́ ni àti pé pé lágbájá náà fẹ́ rárá bọ́lọ́run ṣe fẹ́ ọba àlekè ọlá òun náà ni ó pé kí nǹkan yẹn kó ṣe kí ni kí nǹkan yẹn kí kó ṣẹlẹ̀ bákan náà nínú àwọn àṣìṣe èyí tí ẹ̀dá máa ṣe níbi kádàrá òun náà ni kí a máa fẹ́ mọ kí lọ́lọ́run kọ fún wa àwọn ẹlòmíì máa ń sáré àti mọ kí lọ́lọ́run kọ fún wọn nínú kádàrá ẹ níbi bẹ́ẹ̀ wọ́n lọlé afa wọ́n mọ̀ lọ wo yẹ̀pẹ̀ wọ́n lọlé babaláwo wọ́n lọ wo ifá wọ́n lọlé wòlíì wọ́n lọ wo omi wọ́n mọ̀ wo àbẹ́là wọ́n mọ̀ oríṣiríṣi nǹkan wọ́n mọ̀ wo tẹ̀síbíò wọ́n mọ̀ fi kùránì wo gbogbo nǹkan tí a fi ń wo nǹkan níbi pé kí lọ́lọ́run kọ fún ni àwọn ẹlòmíì gan níbi akọ níbi ipá ń fẹ́ ìyàwó àtọkọ àtìyàwó tá a bá sọ pé istikharo púpọ̀ àwọn èèyàn nǹkan tí wọ́n istikharo yẹn ó pín sọ́nà méjì lọ́dọ̀ àwọn èèyàn àwọn ẹlòmíì nǹkan tẹ́ ń mọ̀ sí istikharo òun náà ní ká yẹ nǹkan wò rárá ìyẹn kọ́ ní istikharo ẹ̀wọ̀n ni àṣẹ ìtìbá nàbí náà ní ká ṣe istikharo rárá ìyẹn kọ́ istikharo tí ànábì ní ká ṣe ká fi ọ̀rọ̀ wa fọ́lọ́run ọba ni ẹ̀ ń pé kọ́lọ́run kó ṣẹ̀ṣà èyí tó bá ṣe kíni èyí tó bá dáa fún wa ó lè wọ ọlọ́run kí ọlọ́run nínú àánú ẹ̀ àti oore ẹ̀ kó fi nǹkan kan hàn wá lẹ́nu ọ̀run ó lè wọ ọlọ́run kọ́lọ́run má fi nǹkan kan fi hàn ẹ́ ṣùgbọ́n nǹkan tọ́lọ́run fẹ́ ká fi ọ̀rọ̀ wa lé ọlọ́run lọ́wọ́ ká fi tọrọ kíni ká fi tọrọ pé kí ọlọ́run ọba ọba àlékè ọlá kó ṣe ẹ̀ṣà èyí tó bá yanjú fún wa nínú méjèèjì nínú nǹkan tí a bá fẹ́ ṣe tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ àwọn ẹlòmíín wọ́n máa ń fẹ́ wọ́n máa ń fẹ́ ṣe àlìsìtìlá wọ́n máa ń fẹ́ tójú bọ kádàrà ń pé láti mọ kí lọ́lọ́run kọ fún wọn wọ́n máa wá tójú bọ kádàrà níbi ìtójú bọ kádàrà wọ́n máa yẹ nǹkan wò káàkiri gbogbo àwọn ìwà bẹ́ẹ̀ ìwà tí ò dáa ni ìwà kan ni léyìí tí a máa mú ni a máa mú ni kọlọ Ọlọ́run ọba lábẹ́ kádàrá kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó mọ sáré àti mọ kíni àti mọ nǹkan tọ́lọ́run ọba kọ fún bákan náà nínú àṣẹ tí ń bẹ ní inú kádàrá èyí táwọn èèyàn máa ń ṣe òun náà ni gbólóhùn pé tó bá di ọ̀la ń ṣe nǹkan báyìí ọba dọ̀la ń ṣe nǹkan báyìí láláì mọ nǹkan tọ́lọ́run ọba kọ fún lọ́la náà èyí tó dáa ni pé tó bá dọ̀la ń ṣe nǹkan báyìí insha allah ẹ̀ lábẹ́ pé tí ọlọ́run bá ṣe kí ni tí ọlọ́run bàbá yọ̀ǹda ń gbìyànjú àti ṣe tó bá di ọ̀la gbogbo àwọn eléyìí nínú àwọn àṣìṣe èyí tí máa ń bẹ lábẹ́ kádàrà òun ni pé kí kádàrà kó ṣẹlẹ̀ sí èèyàn tán kéèyàn máa wá kéèyàn máa wá bínú sí kádàrà tí ó bá ṣẹlẹ̀ sí irú èèyàn kéèyàn máa kéèyàn máa sọ pé ọlọ́run kí ló tó ṣe bẹ́ẹ̀ fún mi ọlọ́run kí ló tó ṣe báyìí fún mi kẹ́dà ó máa bínú sí kádàrà tó bá ṣẹlẹ̀ sí ẹni pé kí ló tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún mi ṣerú mi ló yẹ kọ́lọ́run ọba ṣe bẹ́ẹ̀ ta ni wọ́ tọ́lọ́run ọba ò lè ṣe bẹ́ẹ̀ fún ṣerú mi ló yẹ kọ́lọ́n ṣe báyìí fún mo ṣe ń kírun tó mo ṣe ń gbàwẹ̀ tó irun mélòó ló ń kí àwẹ̀ mélòó ló ń gbà tó wá rí nírìí pé ojú ẹni tọ́lọ́run lè fàdánwò fi kàn lọ ṣé wọ́n ti gbàgbé pé òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó lẹ́ni tí ọlọ́run máa ń fàdánwò kàn jù òun náà lẹ́ni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí òun ló fa fìjà sí pé ashaddu nnasi bala'an àwọn ẹni tó tóbi jù tọ́lọ́run wọn bá fàdánwò kàn nú ayé òun náà ní kíni àwọn náà ní àwọn ànábì ọlọ́run òun náà ní àwọn ànábì ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ àwọn mùmìnì tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí lọ́lọ́run á máa ṣe kíni lọ́lọ́run á máa fi oríṣiríṣi àdánwò ọlọ́run ó máa fi kàn gbogbo aláǹlá nídìí kí ká máa ṣe àdúrà nítorí pé àdúrà tọ́lọ́run gbogbo alọ́run paláṣẹ àti mùsùlùmí àtẹni tí ṣe mùsùlùmí tó bá ṣe àdúrà kò sẹ́ni tọ́lọ́run ọba ò lè ṣe kíni kò sẹ́ni tí ọlọ́run ọba ò lè dá lóhùn nígbà tí ó bá ṣe àdúrà torí pé gbogbo alọ́run ní kí ká pe òun amọ̀ríkèfé yìí náà ń gbà mí yóò mọ̀ pọ́lọ́run láyé tọ́lọ́run ó sì máa ṣe kíni tọ́lọ́run ó máa dá a lóhùn nígbà tí bá ń pè ọlọ́run lábẹ́ rahman tọ́lọ́run lábẹ́ rahman èyí tọ́lọ́run ọba ṣe àdéhùn ẹ̀ fún gbogbo àwa èèyàn pátá tó bá di alqiyama ní ó di arrahim tọ́lọ́run ọba rí bẹ́ẹ̀ ẹ̀ kí ó tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún mi ìṣòro ìkójé mi lọ́lọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún kéèyàn máa pé tí mùsùlùmí bá wá kàn kó máa pé lágbájá lágbájá ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ yóò mọ̀ ó ní fulanun miskinun la yastahiqu ma jara lahu àbí kí wọ́n máa sọ pé ẹ̀ lágbájá ah odidi ibi lágbájá ṣe ń kírun tó ṣó yẹ kójú òun lọ́lọ́run fàdánwò bẹ́ẹ̀ fi kàn gbólóhùn bẹ́ẹ̀ gbólóhùn tí ó dáa ni ṣó yẹ kójú òun lọ́lọ́run kọrú kádàrà bẹ́ẹ̀ fún gbólóhùn tí ó dáa ni bí mo ṣe wà yìí nísìkò yẹ kójú èmi lọ́lọ́run ṣe báyìí fún gbólóhùn tó ṣe kí ni gbólóhùn tí ó dáa ni nítorí pé àbí kí wọ́n máa sọ pé tó bá yẹ pé mo nínú àwọn àṣìṣe èyí táwọn ẹ̀dá máa ṣe nínú alqada walqada nínú kádà ọlọ́run òun náà ni ìmọ̀ bínú ara wọn ìmọ̀ bínú ara ẹni tẹ́dà bá ń bínú èèyàn kò gba kádà ni o tí ó bá gba kádà kò ní bínú ẹni kankan yóò mọ̀ mọ̀ pé nǹkan tọ́lọ́run kọ fún ló ń ṣẹlẹ̀ sí i tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bá kọ́ láéláé kò lè ṣe kíni láéláé irú bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀ sí sínú ìgbésí ayé ẹni bẹ́ẹ̀ nínú àwọn àṣìṣe èyí táwọn èèyàn máa ṣe nínú kádà ọlọ́run ọba òun náà ni tamanil maut ẹlòmíì á máa ran kan kú nítorí àdánwò tó bá ṣẹlẹ̀ sí i yóò máa ran kan bíi kẹ́mi ó ti bọ́ lára ẹni yóò máa ran kan pé kí n tiẹ̀ kú ẹ̀dá ìpara ẹ̀ bíyàn bá para ẹ̀ yóò jìyà ọlọ́run ọba bákan náà ẹ̀dá ìran kan kú bíi pé kí n tiẹ̀ kú kí n mọ́ lọ rárá ẹ̀dá ìran kan kú òjíṣẹ́ ọlọ́run ni ẹnìkọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa ran kan kú ó ní nítorí àdánwò tí ọlọ́run bá fi kàn ó wá ní buddha minha ó ní tó bá ó bá di pé ẹni dì í bẹ́ẹ̀ náà ni èyí tó dáa ni kẹ́ ẹ mọ sọ pé allahumma ahyini ọlọ́run jẹ́ kí n máa ṣẹ̀mí máa kanatil haya tó bá yá sí pé ìmọ̀ ṣẹ̀mí òun khayran li òun náà lóore fún mi láyé àti sáyà àti gbogbo àlèkè àmọ́ jẹ́ kí n máa bẹ watawaffani máa wá gbẹ̀mí mi idha kanatil wafa tó bá yá sí pé ìkó láyé mi òun náà ni khayran li òun náà máa jẹ́ oore fún mi náà ni kí o jẹ́ kí n máa bọ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run ọba àmọ́ kẹ́dà ó máa ràn kàn pé bíi pé kọ́lọ́run ti pa òun ni kádàrá kú kẹ́dà máa béèrè kádàrá kú nọ́mbà túláàsì lórí àwọn ìṣẹ̀mí bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tí kì í ṣe nǹkan tó dáa àbí kọ́lọ́run kó ṣoore nǹkan fún yàn ẹni tí ń wọ́ ọmọ nínú àwọn àdánwò tọ́lọ́run máa ń ṣe fún yàn ẹlòmíín wà yóò máa wọ́ ọmọ ọmọbìnrin ni wá ṣùgbọ́n kádàrá ọmọkùnrin lọ́lọ́run kọ fún nígbà tó bá rọ ọmọkùnrin yẹn yóò máa banújẹ́ bí pọ́lọ́run ọba ò kàn rí fún ẹlòmíín wọ́ ọmọbìnrin ọlọ́run bá fún un lọ́kùnrin yóò máa ká yóò máa bínú ẹlòmíín wọ́n ọmọkùnrin ọlọ́run fún lóbìnrin yóò máa bínú gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àṣìṣe èyí tá à ń ṣe pẹ̀lú kádàrà ọlọ́run ọba ni nínú àwọn àṣìṣe èyí tá à ń ṣe pẹ̀lú kádàrà ọlọ́run ọba òun ni ká máa rí àwọn ẹni tí ó máa rò pé ọlọ́run ọba ọba àlékè ọlá nǹkan kan pamọ́ fún nínú ìmọ̀ báyà bí ẹ̀pẹ́ ṣe pọ̀ tó yìí ká pẹ́ nìkan mọ iye rà ká máa rò pé nǹkan kan pamọ́ fún ọlọ́run ọba nínú ìmọ̀ nínú àìṣe kádàrà ni torí pé kí torí pé a jẹ́ kó yé wa látọwọ́ bẹ̀rẹ̀ pé gbogbo nǹkan lọ́lọ́run ọba mọ̀ téèyàn bá ti èèyàn bá ti lè ṣàfitì èèyàn bá ti lè sọ nǹkan kan lórí pọ́lọ́run ọba ò mọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ó ti sọ pọ́lọ́run ọba ò nímọ̀ nípa àwọn nǹkan kan nú ayé irú ẹni bẹ́ẹ̀ ò ṣe kìnnì kò gba alqada walqadar kò gbà gbọ́ ní ìparí àwọn àfa níbi alqada walqadar wọ́n pín sí ìran tó pọ̀ níbi ìgbàgbọ́ wọn sí alqada walqadar wọ́n pín sí ìran tó pọ̀ níbi ìgbàgbọ́ wọn sí al-qada wal-qadar nínú ìran tí wọ́n pín sí ó pọ̀ ṣùgbọ́n kí n ra mú ní mẹ́ta alákọ̀ọ́kọ́ mẹ́ òun náà ní kíni òun náà ní àwọn kan ní tá a mọ̀ sí àwọn aljahmiya ee àwọn wọ̀nyí àwọn lọ lórí ìrònú kan àwọn míì ee àwọn náà lọ lórí kíni bí àwọn mutazila àwọn náà lọ lórí kíni wọ́n lọ lórí ìrònú kan àwọn àfa sunna àwọn ń lọ lórí ìrònú mi ìrònú mẹ́ta tí tí ó tóbi jù ó pọ̀ àmọ́ mẹ́ta ló ṣe kókó nù ẹ̀ èyí tí mo fẹ́ ṣe àlàyé ẹ̀ so mẹ́ta tí ó ṣe kókó mẹ́ tí mo fẹ́ ṣe àlàyé ní ìrònú ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn àfáà níbi kíni níbi kíni à ń pè ní alqada wa alqadar àti nígbàgbọ́ sí alqada wa alqadar lọ́dọ̀ àwọn àwọn kan àwọn lọ lórí pé kíni pé gbogbo nǹkan tó jẹ́ ọmọ èèyàn ń ṣe láyé túláàsì ni fi ń ṣe pé àṣẹ ọlọ́run ọba ni fi ń ṣe kódà bí èèyàn ṣe ṣìnà ọlọ́run ló pàṣẹ pé kó ṣe kò wú ṣe ọlọ́run ló sọ di túláàsì fún ẹni tí mutí kádàrá ọlọ́run tọ́lọ́run kọ yẹn òun ní tẹlẹkọmọ́ndì tó tẹlẹkọmọ́ndì ẹ̀ túláàsì pé kó lọ mú pé ṣìnà tó ṣe tẹlẹkọmọ́ndì ọlọ́run ní nọ́mbà túláàsì fún ìgbàgbọ́ àwọn kan nìyẹn pé kádàrá ọlọ́run ọba o òun ní ń tele kọmọndé èèyàn ní ń tíyàn ní ń pàṣẹ pé lọ ṣe báyìí lèèyàn fi ń ṣe kò sí kò sí nọ́mbà mo fẹ́ nínú gbogbo nǹkan téèyàn ń ṣe láyé ó ti ọ̀rọ̀ tá à ń sọ yìí pé kò sí nọ́mbà mo fẹ́ ń bẹ̀ tẹlẹkọmọ́ndì ọlọ́run ni ó ti gbogbo apá àtẹsẹ̀ tá à ń gbé pé tẹlẹkọmọ́ndì ọlọ́run ọba ní gbogbo ẹ̀ pé ọlọ́run ọba ní í ṣe kíni pé ọlọ́run ọba ní í ṣe pé lákòdùrọ̀tà lahùn kò sí agbára fún ọmọ ènìyàn bẹ̀ wàlà ìrọ̀ọ̀dà bákan náà kò sí nọ́mbà mo fẹ́ ń bẹ̀ wàlà ìkhtiyar kò sì lè ṣẹ̀ṣà nǹkan tó fẹ́ wàláhu wahda ọlọ́run ọba ọba àlékè ọlá wà khaliqu af'alil ibad òun lọ́ba tó dá ìṣẹ̀mí tó dá gbogbo òṣèṣì tọ́mọ ènìyàn ń ṣe wà àmàlìhìm àti iṣẹ́ tí àwọn ọmọ yẹn ṣe wà ìnàmá tó ń sábà ìléhìn màjáàzán ọlọ́run a kàn ń ṣàfitì sára ọmọ ènìyàn ni ní nọ́mbà fẹ́ẹ̀kì nọ́mbà pàyọ́ pé ọlọ́run ọba gangan òun lọ́ba tí mú gbogbo àwọn nǹkan yẹn sí ìmúṣẹ béèyàn mutí ọlọ́run ló mú wá sí ìmúṣẹ fún gbogbo nǹkan tí ń jẹ́ nǹkan téèyàn ń ṣe bọ́lọ́run ní mú wá sí ìmúṣẹ fún ìyẹn ní ìrònú àwọn kan nínú àwọn nínú nínú àwọn tí wọ́n ń ṣàfitì ara wọn sí Islam ìrònú àwọn ẹlòmíì tí a mọ̀ sí àwọn almutezila àti àwọn alqadariya ìrònú tiwọn òun náà ni ìrònú pé ọlọ́run ọba ọba àlékeọlá pé gbogbo nǹkan tí ń jẹ́ ìṣesí ọmọ ènìyàn laysa makhluqatan pé gbogbo àwọn ìṣesí yẹn kì í ṣe nǹkan tí ọlọ́run ọba dá ọlọ́run kọ́ ló dá ọ̀rọ̀ tá à ń sọ ọlọ́run kọ́ ló dá gbígbá pa wa gbogbo ṣe sí wa pé kì í ṣe ọlọ́run ọba ló dá wa innamal ibad humul khaliquna laha ọlọ́run kan dá àwọn ènìyàn nítorí kan bá a lè máa ṣàwọn nǹkan yẹn ni kì í ṣe ọlọ́run ló dá àwọn nǹkan yẹn ọlọ́run ọba dá àwọn ènìyàn làwọn ènìyàn wá ń ṣàwọn nǹkan yẹn kì í ṣe pé ọlọ́run ló ṣe kí ni kì í ṣe pé bóyá ọlọ́run ló dá àwọn ìṣesí àtàwọn ọ̀rọ̀ àtàwọn nǹkan kan kì í ṣe pé ẹ̀dá ọlọ́run ọba ni fahum yòǹkìrò àwọn àwọn wọ̀nyí àwọn wọ́n ń kórìíra kíni wọ́n ń kórìíra ìpele kan nínú ìpele alqada walqada nínú alqada walqada òun náà ni kíni òun náà ni al-irada pé gbogbo nǹkan pátápátá tẹ́dá bá ṣe ọlọ́run ọba ló fẹ́ kọ́ pé lábẹ́ mímọ́ ọlọ́run ọba ni lábẹ́ bọ́lọ́run ọba ṣe fẹ́ ni walkhalq àti pé kì í ṣe ọlọ́run ló dáa pọ́lọ́run kọ́ ló dá gbogbo òṣè ta ń ṣe àwọn kórìíra pọ́lọ́run kọ́ ló dá gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọlọ́run kọ́ ló dá apá tí ọlọ́run kọ́ ló kò sínú dídá ọlọ́run mo rò nítorí bẹ́ẹ̀ wọ́n sì ń kọ pé ọlọ́run ọba ọba àlekè ọlá ń pẹ́ ọlọ́run èyí tó wà lábẹ́ alqada walqadar ìròrí tó wà lábẹ́ alqada walqadar ṣàwárí alqada walqadar nínú àwọn ìròrí tí mẹ́mẹ́ òun ni ìròrí àwọn alsunnati waljamaa ìyẹn ni gbogbo àwọn àfa lójú ọ̀nà sunna torí ìtàkọ́kọ́ èyí tá a sọ yẹn pé gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe ọlọ́run ní pàṣẹ fún kó máa ṣe túláàsì kò sọ̀rọ̀ ńbẹ̀ lóòótọ́ ọlọ́run kọ ọlọ́run sì fún wa nílàáká ìtààfin mọ́ ọlọ́run sì fún wa láwọn àwọn sábàbí tá a lè gbà láti lè jẹ́ kí a mọ nǹkan tó tọ́ àtèyí tí ó tọ́ tẹ́dá bá dúró ń pé ọlọ́run ti kádà fún ọlọ́run ti kádà owó fún ni ò bá ṣiṣẹ́ ebi ó pa ò tó bá lọ sùn lérí ọ̀nà nítorí pé kádà ọlọ́run ni mọ́tò ò lè gbá mi kó lọ sùn lórí express yóò bá ẹnu sáré o kódà ó bá tẹ̀ bá ẹnu sáré o ṣe kódà bóyá wọn ò ní rí gbogbo ẹ̀ wọn ò ní rí nǹkan ìṣàjọ gan láti rí sáré fún bóyá gbogbo ẹ̀ ni mọ́tò ó lọ̀ tán yanyan mẹ́rin bá sọ pé bóyá kíní ẹ̀yin pé kádà ọlọ́run mi bá fẹ́ kú ìkù ló lọ bẹ́ sí kànga yóò bá ẹnu sáré o tọ́ọ̀ bá ti rí bẹ́ẹ̀ àbá ti wá mọ àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ náà ni ká mọ èkejì náà lórí pé kádà ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n yẹ ká ṣe kí ni ó yẹ kí a ṣiṣẹ́ nítorí kí a bá lè rí ojú rẹ ọlọ́run ọba hmm, kì í ṣe pọ́lọ́run ní pa wá láṣẹ ká mọ ṣàìdá ní nàmbà túláàsì bákan náà àwọn ẹni tó ní gbogbo ìṣesí wa tá à ń ṣe kì í ṣe ọlọ́run ló dáa ìyẹn ni òrí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run lọ́ba tó dá gbogbo ìṣesí wa pátápátá gbogbo ìgbésẹ̀ wa ọlọ́run ló dáa ọ̀rọ̀ wa nǹkan tá à ń rò ìṣẹ̀mí wa ọlọ́run ló dá gbogbo ẹ̀ kò sí èyí tó pamọ́ fún ọlọ́run ọba ọba àlekè subhanahu wa ta'ala ìyẹn ìrònú àwọn ahlùsùnnàtì wal jama'a níbi alqada wal qadar òun náà ní kíni òun náà ní pé nǹkan tí a mọ̀ sí alqada wal qadar lọ́dọ̀ àwọn alùsùnà òun ni pé gbogbo nǹkan pátá ọlọ́run ọba ló dáa ọlọ́run sì nímọ̀ nípa ẹ̀ ó sì kàkọ́ọ̀lẹ̀ gbogbo ẹ̀ wíwáyé ẹ̀ kò ṣẹ̀yìn ọlọ́run ṣíṣe àwọn nǹkan yìí ọlọ́run ló tí ó fi wá sí ìmúṣẹ ṣùgbọ́n wíwá wá sí ìmúṣẹ kì í ṣe pọ́lọ́run ọba fi ń pa ẹ̀dá láṣẹ pé kó ṣe nǹkan yẹn ní tipátipá torí pé ọlọ́run ti fún un ní làkàyè àti gbogbo nǹkan léyìí tí yóò lè fi jọ kó fi wòye tó dáa àti èyí tí ò dáa láti lè fi mọ nǹkan tó kàn léyìí tí ó lè ṣe abẹ ọlọ́run bàbá àlekè ọlá ọba tó ní kádàrà kó kọ kádàrà kádàrà rẹ tọ́lọ́run ti kọ fún wa torí bẹ́ẹ̀ bá ń bẹ lọ́run pé ọba ti ń kọ kádàrà kó kọ kádàrà rẹ fún wa ọlọ́run ti parí kádàrà tán yanyan èyí tó kù ní wíwáyé kádàrà òun òun láàmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba pé wíwáyé kọ́lọ́n jẹ́ kó já sí dáadáa kó sì bá dáadáa pàdé lára wa kó jẹ́ kí ó máa já sí dáadáa lára ẹnì kọ̀ọ̀kan wa èyí tó bá fẹ́ wá já aburú mẹ́ kọ́lọ́n kó gbé fún wa kó sì yà wá ya alqada qada usu kí ọlọ́run kó yà wá ya ọlá àánú ọlọ́run ọlá àjẹkànṣe ọlọ́run eléyìí ni díẹ̀ nípa àlàyé èyí tí ń bẹ níbi alqada wal qadar abẹ́ ọlọ́run ọba balẹ̀ kí ọlá ọba ó ṣe wá ní mùsùlùmí kó ṣe wá ní mùsùlùmí délẹ̀ àdánwò tí máa ń débẹ̀ dá tẹ́dà máa ń fi ìsìláàmù lẹ̀ ọlọ́mọ gbé ba ẹnì kọ̀ọ̀kan wa ọlá àánú ọlọ́run ọlá ìjẹ́kànṣó ti ti ọba allah eléyìí ni a fi máa ṣe ìlọ ní dédé àsìkò yìí pé subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma ala al-mursalin rabbil alamin الله أكبر الله أكبر الله أكبر لا